إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يطل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى صلاة سبحانه محمد صلى الله عليه وسلم إن شاء الله أعطنا تسوأ lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú Sahihu Bukhari kitabu al-buyur باب إذا لم يوقف في الخيار هل يجوز البيع شدة في هنا نسمي الإمام البخاري عليه رحمة الله سواني باب إذا لم يوقف في الخيار هل يجوز الفعل هي مجلسي قفش كتكرة tí ó wá ní kí ìkànnù kó jẹ́ kí òun yẹ ọjà yíò fún àsìkò díẹ̀ bóyá òun ó padà conclude transaction yẹn àbí òun ò ní conclude ẹ̀ ṣùgbọ́n kò fi àsìkò kan pàtó sí àlẹ́jú gbogbo ṣé kátàkárà yẹn ṣé nǹkan tó tọ́ ni àbí kò tọ́. حدثنا أبو النعمان قال حدثنا حماد بن زيد قال حدثنا أيوب الناس عن ابن عمر رضي الله عنهما قال عبد الله بن عمر صلى الله عليه وسلم واتباعه قال النبي صلى الله عليه وسلم البيعان بالخيار النبي صلى الله عليه وسلم صيته ينجسي وانشقت كرة ونرج التي صويته من سما أبني رما ما لم يتفرقا ما بسي سكا أو يقول أو يقول أحدهما لصاحبه اختار àbí kí ìkànnú wọn kó sọ fẹ́ni kejì pé mú ọ́pṣọ̀ kan وربما قال أو يكون بأخيار àbí ó ní tó bá jẹ́ bí òkèyàr lókù eléyìí aṣàlàyé fún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá nípa wípé kí èèyàn méjì wọ́n bá ń tajà wọ́n rajà lọ́wọ́ ara wọn lópin ìgbà tí wọ́n bá ti túká náà ti fi point of sale náà ti fi lẹ̀ Islam ò tí ì consider ọjà yẹn ìyẹn transaction yẹn epo ti wà huge ẹni tí olóhùn ra abẹni tó lóhùn ta islam sì fún ní ààyè wípé ó lè tún rò ṣùgbọ́n tó bá fi lè mú kúrò níbi tí wọ́n ti ń ṣe kátàkárà yẹn tó rẹ̀ ló ń ti rà ìyẹn náà ló ń ti ta ó ti wà concluded ó ti wà still divine regardless of bóyá ó ra ní cash ní àbúrò aláwìn ṣùgbọ́n ti mú kúrò ní ibẹ̀ yẹn àbó ti kówó kalẹ̀ olóhùn máa retí ọjà ó ti wà sí oṣù ṣùgbọ́n tí o bá sì kúrò níbi tí wọ́n ti jọ ń ṣe kátàkárà yẹn Islam ṣì fún àwọn méjèèjì ní ìgbàláyé láti lè ró dáadáa kó tó di kó kúrò lẹ̀ tẹ́lẹ̀ ní tí hadith yẹn tó ń sọ. So àbí tí èèyàn kan nu wọ́n bá wá sọ wípé mo fẹ́ kí ápìlẹ̀ kó tó nípa kúrò ní bíbá yìí táwọn méjì náà bá dẹ̀ àgbírí pé àbí kan nu ọlọ́lọ́ ń gbé ráìtì ń kalẹ̀ pé ẹni tó ń ta òun ló sọ pé òun ti ta fún ẹ bá a ṣe wà nígbà yìí náà ní ìní sọ wípé mi ì ta á mọ́ àbẹ́ni tó rà ló sọ wípé mo ti rà mẹ́rin yẹn ni èyí sọ pé ni ìràmọ́ òun bó ti jẹ́ pé kí ni ìsí ìkúrò ń bíbá àbí àwọn méjèèjì náà ni wọ́n jọ àgírí lé lórí tó bá ti pé èèyàn kan ló àgírí ẹni tó àgírí yẹn ló wà báyìí lé lórí tó bá ti pé àwọn méjèèjì náà ni wọ́n jọ àgírí lé lórí ó túmọ̀ sí àwọn méjèèjì náà ni wọ́n ní right láti sọ pé mi ìtàmọ́ mi ràmá ṣùgbọ́n eléyìí kó tó di ní pé wọ́n kúrò nílẹ̀ yìí àyàfi tó bá sọ wípé jẹ́ kí n lọ wò ó wò fún bí ọ̀sẹ̀ kan ọjọ́ mẹ́ta oṣù kan ìgbà yẹn là á sọ wípé kí ni option yẹn ó ẹ̀kẹ́ndì bí àsìkò tí ó bá sọ lókùn ìgbà tí ẹni tó fẹ́ ta tó bá ti àgírí pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ òun ni pé kò ní ní kó ń lọ wo owó fún ọjọ́ mẹ́ta ní ọ̀sẹ̀ kan ní oṣù kan ní ìpìlẹ̀ ni pé kò ní sọ bẹ́ẹ̀ so ó yẹ kí transaction yẹn kan sí ilé ẹ̀ ìfọ́ ọ̀kan tó kúrò ní ìjòkó yẹn tọ́wọ́dẹ̀ ti kúrò ní ìjòkó ìsìláàmù gbà wípé kí ni ó ti wà sí òdì náà yẹn tó tọ́wọ́ wá ní kankan míì tí wọ́n fẹ́ sọ lórí rẹ̀ pé èèyàn kan ló fẹ́ dírọ́pù ráìtì rẹ̀ pípé mo yọ̀ǹda ráìtì mi àbáwọn méjì náà ni wọ́n fẹ́ dírọ́pù ẹ̀ tó ló jẹ́ pé àwọn àpá máa sọ fún wa kéèyàn sọ wípé ọjà tí èèyàn bá rà lọ́dọ̀ ọ̀hún so tó bá sọ wípé àwọn ti jọ kọ̀ǹpútì ń jókòó ó ti wà sí ìyẹn tẹ́ni yẹn ò bá àgbíǹsì àníkà púpọ̀ wà sí oṣù bákan náà àbòsí wà ń sọ ọjà tẹ bára ní good condition nígbà ra tẹ wa tó bá dá a padà àdìgbà ìyẹn correct ṣùgbọ́n kí ọjà tó bá ti ń bíbà yìí tọ́jà ni ò bá dá tó bá ní àwọn àléébù ńkọ́ fún ẹni tí ó ń ní right àti dá padà ìyẹn lè gbọdọ̀ gbà lọ́wọ́ ẹ̀ téyìn ò bá gbà ìwé èèyàn bẹ́ẹ̀ ó ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè jẹ owó ẹ̀sìn ní ìlọ́lẹ̀ èyí lẹ́yìn alimami Bukhari wọ́n ní báàbù bàbíyàn bìlìyà ṣáptà tó ní tó sọ wípé ẹni tó ń rajà àtẹni tó ń tajà wọ́n ní right láti káńsù ọjà tí wọ́n rà tí wọ́n ń ta fúnra wọn máa lẹ́nu ẹ̀ta fara pa lópin ìgbà tí wọ́n bá tí ì pa. wọ́n ní wọ̀bí ìkọ́lá ìmọ̀ràn eléyìí position abdullahi muhammad wa ṣùrẹ́ bákan náà ṣùrẹ́ alfáàbù wa ṣáàbù bákan náà àti àwọn ṣáàbù. وطاووس أتي طاووس بن كيسان وعطاء بكنا عطاء بن أبي رطوة وابن أبي مليكة أتي ابن أبي مليكة gbogbo àwọn tí wọ́n dárúkọ inú àwọn ẹni ìṣíwájú ìdí àwọn náà sọ lórí ọ̀rọ̀ yìí nìyẹn lẹ́yìn àwọn akọ àwọn àdíìsì tí ó lára rẹ̀ orí hadithi hakim bin hizam radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم hakim bin hizam lára àwọn tí ọlọ́wọ́ bá ní kí ẹ̀mí ẹgún dáadáa nínú àwọn sàárè so òun náà gba ọlọ́tọ́dà nábúwá muhammad sallallahu alayhi wa sallam ike anábì sallallahu alayhi wa sallam أولي البيعان بالخيار ما لم يتفرقا عالم وانتج سنرى جلوارا ونرد لفي كانسو transaction ما لم يتفرقا لكن باتي وباتي هي فإن صدقا táwọn méjì bá sòótọ́ fúnra wọn wọ́n bá yíyá náà tí wọ́n dẹ̀ sọ àléébù tó ń bẹ níbi ọjà lọ́fẹ́ta wọ́n so tọ́ fúnra wọn bákaná àlékù tí ó ń bẹ níbi ọjà tí wọ́n fẹ́ ra wọ́n ṣàlàyé ẹ̀ fúnra wọn eléyìí tó fẹ́ fi sanwó tó bá ní àlékù kan òun náà ṣe kí ni ó ṣàlàyé ẹ̀ wọ́n àfi kankan pamọ́ fúnra wọn bú ìkàlà òun àti bẹ́ẹ̀ ìmọ̀ ọlọ́wọ́n bó fi àlùbáríkà sí ọjà tán fúnra wọn wà ìkádàbà ṣùgbọ́n tó máa parọ́ tó ṣe wípé ẹ̀rùmí nù wọn ó lè ní bá mi rà á iye báyìí lèmi náà jẹ lérè iye báyìí náà mo rà á ó ń tíráì láti dékẹ́ nìyẹn rà á ó wá ń parọ́ fún wàkátàmá àlébù tó ń bẹ́ ń bí ọjà ó dọ̀rọ̀ bò ó kò dékẹ́ nìyẹn mọ́ àbí ohun tó ń náà fẹ́ fi sanwó fún àlébù tó ń bẹ́ ń bẹ́ẹ̀ òun náà dọwọ́ bò ó so anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní muhiqat barakatu bẹ́ẹ̀ ìmọ̀ ọjà tí wọ́n tà fúnra wọn ọlọ́wọ́n bò ní fi àlùbáríkà sí sọdọ́ jẹ́ pé islam fẹ́ kí ajẹ́ni tó wà straight forward níbi kátàkárà má parọ́ fún yàn iye tó rọjà má ní iye ló rà á nítorí kó fẹ́ kẹ́ni yẹn rà lọ́wọ́ rẹ̀ nàtán fún un so dandan kọ́ ni kó sọ iye tó ra ọjà fún ẹni tó fẹ́ tà fún ìsìláàmù làábò ẹ lọ́rùn ṣùgbọ́n tó wọ́n kó fẹ́ sọ má pààrọ̀ má ní ẹ bá mi rà iye báyìí làwọn ní ó jẹ lérè bẹ́ẹ̀ tó lè mọ̀ pé òun jẹ jù bẹ́ẹ̀ lọ sòyàn máa jẹ́ olódodo ni bákan náà tí àlébù bá wà ń bẹ́ẹ̀ jẹ́ kó mọ̀ pé àlébù báyìí báyìí báyìí ó wà ní ti ìfẹ́ tàbí yìí ṣẹ̀yìn tó náà rẹ̀ fẹ́ sanwó tó bá ṣe pé owó náà ló fẹ́ lò kóhun náà ṣe kí kó sòótọ́ mọ́nà fẹ́kì owó fún yẹn bákan má pààrọ̀ níbi ètò fẹ́ fi pààrọ̀ rẹ̀ tó ṣe pé item mina láti fi pààrọ̀ ní sáńpé ní trade by barter kí ó jẹ́ pé òótọ́ yóò bẹ̀rẹ̀ ní ta bá sọ bákan àní parọ́ fún wa fúnra wa so ẹlòmí lè fẹ́ rajà ń gbà mí owó tó fẹ́ fi rajà owó yẹn ó lè jẹ́ pé ó ti já létí àbí kó ti là láàrin yóò wá dọwọ́ bo òkùnrin dékẹ́ni tí òun fẹ́ ná owó yẹn fún yìí ni ó gba lọ́wọ́ rẹ̀ ó lè jẹ́ pé lẹ́yìn ìgbà tó ti wá lọ tán tí ẹ bá wọn padà ń ka owó yóò wá rí pé owó kan ló ti jáde sí lórí pé àwọn nọ́mbà rẹ̀ ó ti ṣe kí ni ó ti já dànù àbó ti já láàrin já ṣe pé tó ń bá fẹ́ náà fẹ́ lómi gan-an ní fẹ́ gbà lọ́wọ́ kí ni wàá ṣe ó lè fi èpèlé olórí bú kan adẹ̀ ló náwó yìí fún mi ẹni tó náwó mi tó náwó yìí fún mi ọlọ́run ní ojú dáa fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látara wípé èèyàn pa àléébù tó ń bẹ́ńbí tẹ́ fẹ́ fi pààrọ̀ ọjà tẹ́ra látara pé èèyàn pa àléébù yẹn mọ́ Islam ò fẹ́ jẹ́ kí alòlúra nà báyìí a ti hàn owó tí mo fẹ́ fún yín lélé iṣẹ́ gbà abẹ́ gbà òun ni ó wò ó ṣé nǹkan tí òun ó gbà ní àbí nǹkan tí òun ò rí gbà torí pé òun ló lọ jàtà fẹ́ rà so káwa dọ́gbọ́n ká dọwọ́ bo àlébù tó ń bẹ́ ń di owó àní ilé ìsìn tó tako ọ̀rọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam tó dẹ̀ tako òfin ẹ̀sìn ni bákaná wọn tó mú ọ̀rọ̀ abdullahi bin umar radiyallahu anhuma tó ní anábìsọ̀lá àtàlám sọ pé almutabayyi'an èèyàn méjì kan tajà fúnra wọn tí wọ́n ń rajà lọ́wọ́ ara wọn kullu wahidin minhuma àdéṣìyà ìkíní kejì wọn ló ní láti sọ pé mi ò tàmá àbí mi ràmá ala sahibihi ma lam yatafarraqa lókùnbàtán bá sí ìtúká illa bi al-khiyar àti tó bá ṣe pé dé al-khiyar yòókù ọ̀rùn tí wọ́n jọ káńsù àkìyàrù wọn option tí wọ́n ní wọ́n jọ káńsù rẹ̀ so tán bá jọ káńsù ẹ̀ wọ́n jọ yọ́nu sí àbíkanu wọn ló káńsù price ti tiẹ̀ ẹni tó kọ́ńtò ráìsì tiẹ̀ ó ti wà báyìí lórí ẹ̀ kóra tán bá ti kúrò ní ibi tán ti rajà tó bá ti pọ́n abéjì náà lọ́jọ́ káńtò rẹ̀ ó ti wà báyìí lórí wọn ẹ̀tọ́ tẹ̀sìn fún wọn wọ́n ti fẹ́ láti mọ́ lò kò nìyẹn. باب إذا خير أحدهما صاحبه بعد البيع فقد وجب البيع الإمام البخاري عليه رحمة الله wọ́n tí wọ́n ní tí ìkanu wọn tó bá ti lè fún ìkejì rẹ̀ ní choice ní option lẹ́yìn ìgbà tí wọ́n ti tà á fúnra wọn tán ọ̀kọ̀tọ̀ wájú abalibéyì kátàkárà yẹn ti bí ọ̀ràn yẹn ومن حدثنا قتيبة قال حدثنا الليث الناصر عن ابن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال abdullahi bin umar kọlọ̀bọ̀ ayéni sí wọn àti bàbẹ́ ó ní ìdá tàbáyà àrọ̀jùláni tí èèyàn méjì bá tajà tán rajà lọ́wọ́ ara wọn fọkúlù wáhid nínú máa bí kíyà málam yẹ tafarra kọ́ wà káàna jẹ́mi à àwọn méjèèjì wọ́n ní ráì láti sọ pé ní ìrànà ní ìtàmá lópin ìgbà tán bá tí ìtúká tán méjì bá jẹ́ wà pọ̀ aw yukhayyiru ahaduhum al-akhar àbí kíkan nu wọn kó fún ẹnì kejì ní option fatabaya ala tí wọ́n á jọ conclude transaction wọn lórí yẹn faqad wajaba al-bay' kátàkárà yẹn ti di ọ̀ràn yẹn gbà yẹn wa in tafarraqa sábàkúnyà ba'da an yatabaya'a lẹ́yìn pàtí wọ́n ti jọ agree tí wọ́n ti jọ ṣe kátàkárà fúnra wọn wàlámi yẹtùrù kó wáhìbí umar bay a tọkọlù wájàbá bay tí kan nu wo sọ pé òun ò rà mọ́ á ó ti di nǹkan tó wà tí ó ṣe ìlà bí alkhiyar ìyẹn méjì tí wọ́n rajà sántajà fúnra wọn ọjà yìí ò tí wà kọ̀ǹpútẹ́ẹ̀dù àyàfi táwọn méjì bá túká àyàfi táwọn méjèèjì tí wọ́n bá dúrọ́ọ̀pù ráìtì wọn àbí wọ́n ní káwọn fún ní ọjọ́ so pé kí n lọ wòwò fún iye ọjọ́ báyìí so tí n bá wòwò fún iye ọjọ́ báyìí tí n bá wà convinced contract tó wà skilled so tó bá fi lè wo fún ọjọ́ tó sọ yẹn tó bá ní owó àókè pẹ̀lú ẹ̀ ó túmọ̀ sí pé ọjà yẹn ti wà skilled nìyẹn nísìnyí kéèyàn kan fẹ́ ra mọ́tò lọ́wọ́ èèyàn kan ó gba oníkójó kó ń wo fún oṣù kan o kó ń wá owó olóyíyọ̀ǹda so ó wá lọ wà fún oṣù kan yẹn olówó àókè ìtumọ̀ rẹ̀ ni pé contract yẹn àbí transaction yẹn wà skilled nígbà yẹn torí pé àsìkò tó fi fún ní khiyar ṣàpù khiyar ní àsìkò yẹn ti pé ṣùgbà yẹn yóò wà huge so ordinarily ó yẹ kó wà huge bó ṣe ń gbé kúrò nínú ibi tí ó ti ń ta ọkọ̀ yẹn ni bí a warehouse ló ti gbé kúrò ó yẹ kí ó wà huge ni ṣùgbọ́n nígbàtí ó ti sọ fún pé kó jẹ́ kó ń owó fún iye ọjọ́ báyìí tó rẹ̀ ti gbà ó nígbà tó bá tó ń wo fún iye ọjọ́ tó sọ yẹn tó bá sọ wípé ó wà òkè ẹ́ wọ́n kọ̀ǹkúrú pé ó wà tí ó náà àwọn àdífì ó ń sọ fún wa bó ṣe kí nǹkan lọ ara àwọn afẹ́sìn míì tí wọ́n ń sọ wípé téèyàn bá rajà tọwọ́ èèyàn kan bóyá ó aláwìn ni bóyá ó sanwó kalẹ̀ ń retí ọjà ni tí wọ́n ṣàti conclude nínú ṣọ́ọ̀bù kámẹ́tì ìkúrò ńlẹ̀ ó ti wà fíjì so eléyìí alìmáàmù Malik alayhi rahmatullah bákan Abu Hanifa àwọn méjì ní position yẹn ṣùgbọ́n position yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ àgbà pé ó tako hadithi so ló jẹ́ pé a rí nú àwọn ẹni ìṣíwájú so, nú àwọn afá sájẹ́ contemporary fún imaamu malik alayhi rahmatullah wọ́n lè mọ́ọ̀rọ̀ yìí that is position imaamu malik wọ́n lè máa débi pé ńgbà tí wọ́n gbọ́ pé imaamu malik alayhi rahmatullah sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní ìsàkáàbù malik nǹkan tí malik sọ yìí ó yẹ ká ní kó túbà ni wà ilà dóríbàtọ̀ ẹnkù tó bá kọ̀ tí ó túbá ó yẹ kí àwọn olórí dé orí ẹ̀ àti wọ́n gbà wípé bóò ló ṣe máa sọ nǹkan tí ó tako ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam sotori àwọn afọ àwọn á ní ilé lára àwọn ọ̀rọ̀ tí alimami malik alayhi rahmatullah tí wọ́n ti ṣe mistake ní ilé yìí tàbí ṣe mistake òun ni èyí lẹ́yìn ẹ alimamu Bukhari wọ́n ní báàbù idha kana al-bay'u bil-khiyar al-yajuz bil-bay' ṣáàtà tó ní ṣe pẹ̀lú wípé ẹni tó fẹ́ tajà tán fún ní àyè ṣe a lè ṣe kátàkárà pẹ̀lú ẹ̀ ومو حديث حكيم بن حزام رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال البيعان بالخيار ما لم يتفرقا وني أنبوى محمد صلى الله عليه وسلم أن تنتج تنتون رجلور أو مجدي وني رايت لا تستطيع تمامي رما لكم بطان باتي سوكا قال همام ìkánú àwọn afá hammam ó ní wajadtu fi kitabi yakhtar thalatha mirar ó ní morí nu tíra mi tí wọ́n sọ ipé yóò ṣe ìyàrù bí a bí ọjọ́ mẹ́tọ̀ sófàyìn sadaqa tí wọ́n bá jọ sòótọ́ fúnra wọn tán parọ́ fúnra wọn wà bá yíyá náà tán lẹ́jọ ṣàlàyé fúnra wọn ní tó bá jẹ́ àléébù níbi tán fẹ́ parọ́ بورك لهما في بيعهما وفي البركة في كتكرما وإن كذب وكتما سما في لقارفنا سند في ألبو ثم بي ọjà kan fẹ́ paro, sama bá fi àléwù yẹn tán fi pamọ́ fa ápa ayẹ bọ́ha rìbùkan ó ṣeéṣe káà méjèèjì kan rí èrè ṣùgbọ́n wọ̀nyún hakọ́bà kàtàbìrì ìmá albarka tó ń bẹ́ ń bí kátàkárà tán ṣe ọlọ́run bó yọ kúrò so eléyìí òun ló pàdé bí jẹ́ pé ẹlòmí yóò tajà fún yàn yóò méjì profit tó pọ̀ ṣùgbọ́n ìnákúnà náà ni ó na owó yẹn bẹ́ẹ̀ ni ẹlòmí yóò tajà fún yàn tó ṣe pé èrè tó rí èrè díẹ̀ náà ni ṣùgbọ́n lọ́wọ́ bó bá fi albarka ti yóò di nǹkan tó pọ̀ látara wípé kí ni ó lóòótọ́ látara pé kò gbó nǹkan kan fẹ́ni tó ń tajà fún ó sòótọ́ fún bákan náà kò parọ́ fún èyí tó jẹ́ àléébù tó bẹ̀mí tó fẹ́ tà ó ṣàlàyé fún ẹni yẹn eléyìí máa ń ṣòro ṣe fún ọ̀pọ̀lọpọ̀ oníkátàkárà gẹ́gẹ́ bí nǹkan tí àtìṣe lálàyé sẹ́yìn látara ìfẹ́ jẹ èrè àjẹpajúdé àwọn èèyàn máa ń mú àwọn ọgbọ́n oríṣiríṣi láti lè fi ta ọjà síra kó parọ́ pé báyìí ló ń ra síra kọjá jẹ́ fẹ́ẹ̀kì kó ta ní òríjínà fún èèyàn àti bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tí àwọn oníkátàkárà tí wọ́n máa ń ṣe pẹ̀lú ní àwọn alówó orí kan gbé ṣe bẹ́ẹ̀ ni sábàní ní tí ọjà rẹ̀ wọ́n jù nínú ọjà ọjà rẹ̀ ló wọ́n jù òun ló ní àwọn ọgbọ́n oríṣiríṣi tí a fi méèkì owó lára ẹni tó fẹ́ rajà lọ́wọ́ èèyàn ṣùgbọ́n ẹ̀ ní rí kó rí nǹkan gbéṣe bẹ́ẹ̀ ni tó bá rí nǹkan bí gbéṣe náà èyí ó rí pé àjálù oríṣiríṣi yóò mọ jálù látara wípé ó ń parọ́ láti rí owó látara wípé oró kò lóòótọ́ pẹ̀lú àwọn tí ó ń tajà fún tọ́bọ́wárẹ́ èèyàn kan tó ṣe pé irọ́ pípa iná ló ń pa ló fi méèkì ẹ̀ ń ra mọ́tò òun ṣe kí ni òun kọ́lé ó ṣe gbogbo ẹ̀ kéèyàn mọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala jù lé ìyá rẹ̀ ni ó ṣeé ṣe kó ṣe pé irú èèyàn bẹ́ẹ̀ àlìkìyàmọ̀ ni ó ti jẹ́ ìdí àwọn nǹkan tó ń ṣe yẹn torí pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní inna Allah la yudlil zalim ẹni tó ń ṣe àbòsí ọlọ́run máa lọ lára hatta idha akhadhahu lam yuflithu tọ́lọ́run bẹ́ẹ̀ gbàmú tó bá wá gbàmú kò ní mórí bọ́ bẹ́ẹ̀ kọ́lọ́run bá fi ó ṣàánú wa lẹ́yìn alimami Bukhari alayhi rahmatullah wọ́n ní báàbù ìdàṣítàrà ṣe'an fàwáhàbá ní tààtìhì kọ́bùnà yàtọ̀fàrakọ wàlàm yún kiri báyó alẹ́lmùsítẹ̀rì àwọn ìṣtàrà abdán fàtàkọ̀wù ṣáta tí ó tẹ̀lé oníṣe pẹ̀lú ẹni tó ra nǹkan lọ́wọ́ èèyàn kan ní tó wá ra yẹn ẹsẹ̀kẹsẹ̀ náà lòun náà ti fi bùn èèyàn kan ṣíwájú kan tó túká wọn ti túká ọ̀làmí òkèrè bá ìwà lè mọ́ṣẹ́rì ẹni tí ó tajà kò takò ẹni tó rà lọ́wọ́ pé a kúlé tí ó mú kúrò ní ṣọ́ọ̀bù mi náà àwòṣára abdan àbótí ẹ̀rẹ́ ẹrú fa àtàkàwù ó tú ẹrú yẹn lẹ̀ wàkọ́lá والربح له ẹni tí ó ra ọjà tí ó yọnú sí ọjà yẹn ó dẹ̀ ń tàá wájọba fúláwú ó ti di nǹkan tí ó lọ wàrí fúláwú ìrìnyẹ́ dẹ̀ di tiẹ̀ وقال لنا الحميد حدثنا سفيان قال حدثنا عمرو عن ابن عمر رضي الله عنهما قال عبد الله بن عمر قال الله يمسهم واتباباره وني كنا مع النبي صلى الله عليه وسلم في سفر وني عم بكلو النبي لوني أجو فكنت على بكر صعب وني مونغو رانكومي كبيرة رانكومي ينفومي بروبلم رانكومي دو شيء ó ń yarí ní umara bàbá mi umaru lónìí fakana yaglibu ni ràǹkúmí yẹn ó jẹ́ nǹkan tó ṣe wípé ó ń yarí mọ́ mi lọ́wọ́ fayataqaddamu amama al-qawm ó ń sáré kọjá àwọn èèyàn tó kù yóò fa àwọn èèyàn sẹ́yìn fayajuruhu Umar tíra fún yẹn bá ti sáré síwájú Umar wo ṣe fi ni yóò jagbe mọ́ra fún yẹn eh, láti padà ọ̀yàwó dòwò yóò dá padà sọ́nà yàtọ̀ fàdàm yóò tún bọ́ síwájú fàìjúrò Umar Umar ó tún dá padà ọ̀yàwó dòwò yóò dá padà Umar ó jagbe mọ́ra yóò dá padà fàkọ́lẹ̀ nàbí yìí sallallahu alaihi wasallam lè Umar anabi wa sọ fún Umar tí ń sùn ṣe pé Umar lónìí anabi ni dùn ní ìhì tàá fún mi kọ́lá wọlé kàyà Rasulullah umaru ni mo yọ̀ǹda rẹ̀ fún yín rí òjíṣẹ́ ọlọ́run ọba kọ́lá bẹ̀rẹ̀ yìí anábì ní ta fún mi ni má yọ̀ǹda ẹ̀ fún mi bàbá ahu ní rasulillahi sallallahu alayhi wa sallam ó wá ta fún anábì sallallahu alayhi wa sallam a ṣàlàyé fún wa tó bá ń bẹ lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam a tún máa fi àtìkì àwọn sàhábà àwọn tí wọ́n ní bẹ́ẹ̀ ni kò ń sọ tó torí pé òun lòún jáde bí ọlọ́run òun lòún jó lórí wọn kó máa gba àwọn dúkìá wọn kó máa jẹ mẹ́lẹ́ bàbá mi ṣe máa ṣe tí ó ní lágbájá yá lọ lókun ní báyìí wá ṣùgbọ́n gbé wá lọ gbé wá náà ló sọ yẹn tẹ́ni yóò bá gbé wá yóò ní kó bọ̀wọ̀ àwọn àbá kò pa àwọn àbá lé so yóò lo property la property àwọn nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ yóò lo property wọn lòkulò bí ìgbà tó ṣe pọ̀ ń lò ní ni ó ṣe máa lò ó eléyìí ó kì í ṣe ìlànà anábíwá Muhammad sallallahu alaihi wasallam rẹ̀ fẹ́ ti èyí kálukú wọn pẹ̀lú dúkìá wọn sọ á rí pé tánàbí sọ ní pé tàá fún mi òun ló ń yọ̀ǹda rẹ̀ ìgbà tánàbí sọ láàbọ̀ ń fẹ́ kọ́ mọ́ṣáláṣí rẹ̀ kírankùnrin rẹ̀ débi tí mọ́ṣáláṣí wà lónìí ibi tán kọ́ mọ́ṣáláṣí ànábì sọ so ànábì yìí tó ti tó yẹ káwọn kọ́ mọ́ṣáláṣí sí sọ̀rọ̀lá sálómìnlẹ̀ àwọn ọmọ òrukàn méjì kan náà ni ànábì ní kọ́tẹ̀ wọn wá kóhun bá wọn dúnadúrà lórí ríra lẹ́yìn àwọn èèyàn tó jẹ́ rílétìvù tó jẹ́ bí mọ̀lẹ́bí ní ìdílé wọn ní àà ànábì ẹkù àwọn ọkọ náà ní o àwọn ọmọ òrukàn náà ni ṣùgbọ́n ní sọ̀rọ̀lá bá ń rárá òun ó rà á so ló fi jẹ́ wípé àfáà náà gbọ́dọ̀ kọ́rú ẹ̀kọ́ yìí lára nígbà muhammad sallallahu alaihi kò ń wo wípé torí pé òun jánẹbí ọlọ́run àbójá bá wọn kóun máa gba àwọn dúkìá wọn kó máa bá a èyí tánà sọlá fún ní iṣẹ́ tinú ẹ̀ yóò nìkan tààbò tó wọ́n bá mú ànábì tán sallallahu alaihi wasallam wọ́n mú abubakar tẹ̀lé umaru lẹ́nu kẹta ànábì wọn sọ fún umaru pé bìrìníhì fàá fún mi umaru ní wú alákàyà rasulullah mo yọ̀ǹda rẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá ànábì sallallahu alaihi wasallam bìrìníhì fàá fún mi ni bàbá àhú umaru radallahu anhu ó ṣe kí ni ó wá ta ní rasulillah sallallahu alaihi wasallam ó ta fún ànábì sallallahu alaihi wasallam فقال النبي صلى الله عليه وسلم هو لك يا عبد الله بن عمر anabi wa ni ke bati mo ti ra tan ire abdullah ma umar ya mo yo nge fún ẹ ó ran kan lọ́wọ́ bàbá ó tún wá ṣe kíni ó tún fi fún ọmọ ẹni tó tà fún ọmọ ní bàbá àwọn ló ní nǹkan yẹn ṣùgbọ́n bí ràǹkúrì yẹn ṣe ń gbáwájú tó ń gbáwájú wọ́n rú dá padà ànábì wò pé fílẹ̀ àníṣọ́lá fún wa ní kókè ta fún mi ó wá ta fún àníṣọ́lá fún kí wọ́n á fi fún abdullahi ọmọ umar lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló ti fún ó ní tẹ́sìmẹ̀ òbí máa ṣe máa ṣe bí wá ṣe wù ẹ́ kọ́lá abu abdullahi وقال الليل حدثني عبد الرحمن بن خالد عن ابن شهاب عن طالب بن عبد الله عبد الله بن عمر رضي الله عنهما قال بيت من أمير المؤمنين عثمان بن عفان مالا بالواجه أبلاهما عمر أني متى دوكياكا متعفو عثمان بن عفان tó jẹ́ olórí àwọn mùsùlùmí ní àsìkò kan bí máa ní láhú lè kọ́ ìbá in tí mo wá gba in place of property tí mo tà fún ní alwadi òun ni property tẹ́lẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ ní Khaybar àtọ́fún àpẹẹlú Islam trade by batawa kájọ parọ́ nǹkan so ní ti mo fún yẹn kan ní fóònù Samsung mo fi gba iPhone lọ́wọ́ rẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so méjèèjì item ni wọ́n kò sí cash kò sí owó nínú méjèèjì so eléyìí òun ni wọ́n pè ní kíni bíẹ́rù ìmọ̀kànyádùn so ìtí àwọn olóyìnbó ń pè ní trade by barter ó lọ ṣùgbọ́n ayé pé owó pẹ̀lú owó dẹ̀ la pààrọ̀ òun náà lọ apààrọ̀ náírà pẹ̀lú dọ́là ọjà náà látà fúnra wa bá a ṣe pààrọ̀ fóònù pẹ̀lú fóònù ọjà náà látà fúnra wa sàwọn méjì jọ tajà fúnra wa ni sọ wá pààrọ̀ owó pẹ̀lú fóònù àjọtajà fúnra wa mẹ́rin ẹ èmi fún olówó òun fún mi ní fóònù náà ni bàyàn àjọ ń wa mẹ́rin torí ẹ pé àwọn òfin kan di àwọn kankan tá a bá ní à ń ta fúnra wa tá a bá ń wa kò gbọdọ̀ kí lọ kábọ̀ ń tabarẹ̀ ń ta oúnjẹ fúnra wa náà kò gbọ́dọ̀ sí lọ kábọ̀ mẹ́ tá a bá ti sọ lọ kábọ̀ àti kó sí rìbá tó bá tún wá lọ jẹ́ pé mú owó kan náà ni kò tún gbọ́dọ̀ jura wọn lọ tó bá lọ jura wọn lọ àkó sí rìbá tó bá tó pé mú oúnjẹ kan náà ni kò tún gbọ́dọ̀ jura wọn lọ tó bá jura wọn lọ àkó sí rìbá ṣùgbọ́n tó bá ṣe pé owó àtóúnjẹ la pààrọ̀ owó àtóúnjẹ òun la parọ́ lọ́kábọ̀ lè mọ bẹ́ńbẹ́ lọ́kábọ̀ lè mọ bẹ́ńbẹ́ torí pé owó rìbá item sani oúnjẹ rìbá item míì ni so a lè parọ́ wọn kí lọ́kábọ̀ mọ bẹ́ńbẹ́ láti máa ń ta oúnjẹ fún yàn láwìn tí ó fún wa ní owó létà láti máa ń fún yàn lówó in advance tí ó fún wa ní oúnjẹ létà ṣùgbọ́n ká ní oúnjẹ àtóúnjẹ la fẹ́ pààrọ̀ ráìsì àti gàrí kò gbọ́dọ̀ sí lọ káàbọ̀ ń bẹ màá gbé ráìsì mi tí mo fẹ́ fi pààrọ̀ gàrí mi tí mo fẹ́ fi pààrọ̀ gàrí lọ́wọ́ rẹ̀ màá gbé kalẹ̀ òun gàrí ẹ̀ fún mi kò lọ káàbọ̀ ń bẹ owó àtowó la pààrọ̀ náírà àti dọ́là kò sí kókè mú tiẹ̀ wá màá tẹ́ni màá tẹ́lẹ̀ tèmi ṣe nírọ̀lẹ́ àti kó sí rìbànàtì à tó lè jẹ́ ìbá tó burú gan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kì í kà fún ẹlòmílẹ̀ ló ń fẹ́ ṣẹ́wó lórí òun e bóyá one thousand dollars òun sẹ́ndì ẹ̀sẹ̀ yẹn kan ìyá ló wọn bá kó equivalent ẹ̀ wá òun bá kó wọn rọ̀lẹ́ àwọn méjì kó sí ìbá tó ní agbára gan tẹ́ńpẹ̀ ní rìbànàtì à so kò gbọ́dọ̀ sí lọ ká lẹ́sẹ̀kẹsẹ̀ ni so abdullahi bin umar radiyallahu anhu ó ló ń pààrọ̀ property kan pẹ̀lú property kan so eléyìí kò ń ṣe oúnjẹ kò dẹ̀ kí ń ṣe owó tá a sọ fún ọjọ́ ń pààrọ̀ owó property ni wọ́n jọ pààrọ̀ so lọ́kábọ̀ lè wà ń bẹ̀ náà so ó ló ń pààrọ̀ property kan pẹ̀lú usman ọmọ afan tó ń jẹ́ olórí àwọn mùsùlùmí ní àsìkò ìgbà yẹn onífọlọ́nà tàbáyá yẹn ìgbàta parí kátàkárà yẹn rọjọ́ àtọ̀ àlàákìrí ó ní mo yẹ́yìn padà àtàkárà ṣùgbọ́n bẹ́ẹ̀ tí mo wá jáde kúrò ní ilé rẹ̀ àti mo fẹ̀yìn rìn jáde nílé rẹ̀ ní kọ́ṣíẹ̀tà àn yọ̀rọ̀ dẹ́ni albẹ́yà torí pé mi fẹ́ kí olóhùn tàmá mo tètè jáde kúrò ní rẹ̀ kẹ́bí padà sọ fún wa ẹni tó ṣe kátàkárà wọ́n sì ní rẹ́ẹ̀tì ní ìsàmọ́ ní ìrànà tán bá tì sí so ó ní Umaru ní òun tètè wá kúrò ní ilé rẹ̀ ó fẹ́yìn rẹ̀ jáde kọ́ṣẹ̀ká àwọn nítorí pé kí ni mi ìfẹ́ àyùrọ̀ dání àgbẹ̀yà kólóhùn òtàmá وكانت السنة أن المتبايعين بالخيار حتى يتفرقا súnà bẹ̀rẹ̀ wípé ẹni tó ń tajà tẹni tó ń rajà sanjọ́ ń pààrọ̀ nǹkan lọ́wọ́ ara wọn wọ́n ní rẹ̀ láti sọ pé mi ìtànà mi ìràmá lókùn gbàtà bá tàn bá tí ìtúká kọ́lá abdullá abdullá ẹni fọlámà wájẹ bàbẹ́ ìwà bẹ́yìn lẹ́yìn gbà tí ó ti di pé kọ́ntrátì àbí transaction yẹn ó ti wà síwù ra ètò àmì gọ̀bántì hóòrù لأني سقته إلى أرض ثمود لثلاث ليال وساقا إلى المدينة لثلاث ليال ọdí mo rí wípé a ní ṣe dáadáa àti ní tríṣì ẹ̀ dáadáa torí pé ní tí mo ta fún a bí ìrìn ọjọ́ mẹ́ta òní pọ́pátì yẹn wà ní ilẹ̀ àwọn samuel wáyé tóun fi pàrọ̀ òun jẹ́ bí èrè ọjọ́ mẹ́ta sí Madina òun tó ń fi pààrọ̀ so kókó òun ni pé alimami Bukhari jẹ́ bí táìtì tí wọ́n mú wá èèyàn ra nǹkan lọ́wọ́ èèyàn ó rẹ̀ sí kí ni ó fún yàn lẹ́sẹ̀kẹsẹ̀ ó fún yàn ní ẹsẹ̀kẹsẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé òfin ẹ̀sìn òun wípé tá a bá ra nǹkan lọ́wọ́ èèyàn a gbọ́dọ̀ tún ta àyàfi tá a bá ṣe kí ni tá a bá gbé kúrò ní ọ̀dọ̀ ẹni tá a ti ra ìyẹn tó bá ṣe pé a fẹ́ ta ọjà yẹn mo ra nǹkan lọ́wọ́ yín ṣọ́ọ̀bù nísìn àbẹ́yìn kan ra ọjà ní ọwọ́ wa so ó wá fẹ́ tún ọjà yẹn ta irú ṣọ́ọ̀bù wa náà wà lórí tẹ́ta fún ẹlòmíì so anabuwa muhammad sallallahu alaihi wasallam naha an tuba atilau haitu tufau hatta yahuda atujaru ila rihalihi anabi sallallahu alaihi wasallam oníṣẹ́ bá ra ọjà níbi kan ẹ má tún ọjà yẹn tán ní tẹ́ ti ráyìn ẹ gbé kúrò níbi tí ẹ ti ráyìn ẹ gbé kúrò bẹ́ẹ̀ so lẹ́yìn ẹni ẹ lè wá pa ẹ̀lùwátà àwọn afẹ́sì wọ́n ní rízì òun wípé tí bá radà lọ́wọ́ èèyàn kan nìkú mo ra ká ní pé káfíṣàpèjúwe mo ra kẹ̀kẹ́ mọ́rúwá lọ́wọ́ èèyàn kan ní 3 million ní àyíká the same place tí mo ti ra mi tí ìgbèkúrú bẹ́ẹ̀ òun náà ni mo ti tún tà á fún èèyàn kan ní three point five million ẹni tí mo rajà lọ́wọ́ rẹ̀ ojú rẹ̀ ó ṣáná ìpè á èrè five hundred èmi gan-an bí a two hundred mo fi tà fún ẹ o sáré ń bèrè five hundred so nǹkan ẹ lè fẹ́ di iṣu ṣùgbọ́n tó bá rà á tó gbé e kúrò ní ṣọ́ọ̀bù ẹ̀ ní ọ̀rọ̀ pé mi ìtàmọ́ mi ìtàmọ́ kò ní ṣẹlẹ̀ torí pé tí ò bá ní ìgbé kúrò ní ṣọ́ọ̀bù ní oníráìtì láti ọgbọ́n òun òtà máa ń gẹ́ bí nǹkan tí a sọ so torí náà kó mọ́ bá di nǹkan tí ó di ìyìn àti ìjà ẹ̀sìn gbé kúrò ní ibẹ̀ yẹn so gbé kúrò ní ibẹ̀ yẹn kó tó di pé kí wàá tún ta ṣọ́dọ̀ pé èèyàn fún èèyàn ni ìyẹn ti ṣe fi ewé mọ́ mo rà á mo dẹ̀ fún èèyàn kan níbi tí mo ti rà náà so ó yàtọ̀ sí pé mo rà á mo tún ta fún ẹlòmíì níbi tí mo ti mo ti rà á sọlọ́bí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń kó ilé fún àwọn sàhábà rẹ̀ alayhi tẹ́ bá ra jàǹdì kan ẹ má lọ ẹ̀fẹ́ tún ta ẹgbẹ́ kúrò bẹ́ẹ̀ náà kó tó di pé ẹ̀tún ta so eléyìí lára nǹkan tí ó pàtàkì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 náà ẹni tí ó rajà wọ́n wá fún àwọn ní májẹ̀mú wọ́n fún àwọn ní májẹ̀mú wípé kí ó yóò yẹ̀wò fún àsìkò kan àbí so nígbàtí ó wá fún ní àsìkò yẹn kò rí àlébù kankan bẹ̀ lásìkò gbà lẹ́tà ló padà wá rí àlébù kan níbẹ̀ bóò ní ṣe ṣe náà mi wà tí ó ti di wípé táìmù tó fún pé tí ó dẹ̀ rí àléébù bẹ́ẹ̀ létà ni ó wá rí àléébù so ìyẹn kò kí ń ṣe fọ́ọ̀tì ẹni tí ó tajà ni a pè yẹn kò ń ṣe fọ́ọ̀tì ẹni tí ó tajà so lépa tí ó bá ti kí àléébù yẹn ní níbẹ̀ ẹ̀ẹ́dẹ́ni ẹ bá lóun fún ní wárántí lókù pé ó ló ń fún ní warranty iye oṣù báyìí àbí ọdún kan so tó bá ní any fault kí ó gbé wá òun ó ṣe kéde òun ó bá tún ṣe àbóhun àgbà òun á fún ní mi so a máa sọ pé al-muslimun inda ṣòrótì ma wà ala ṣòrótì so èyí tí musulmi tánwájọ́ ládéhùn lé lórí kò yẹ kí ó pé ẹ̀yẹ kí ó pé gẹ́gẹ́ tí a nílò Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ bákan náà alwafa ilwaj ìta bá ṣe lábẹ́hùn eléyìí lára ìwà ẹni tó jẹ́ mùsùlùmí gidi òní pé kí ó pé ṣùgbọ́n a ní sọ pé automatically ó gbọ́dọ̀ tún ṣe lópin ìgbà pé nǹkan yẹn kò ń ṣe nǹkan tí ó ní fọ́ọ̀tì nígbàtí ẹnìyàn rà kò ní fọ́ọ̀tì kankan nígbàtí ó rà kò rẹ̀ ń ṣe wípé ó ṣe jàǹbá fún ẹnìyàn táàsù pé yóò di ó dọwọ́ bọ àléwù yẹn wọ́n bọ́ pé nǹkan tó ṣe wípé ó dọwọ́ bọ àléwù yẹn tàbí tó àìdí àléwù yẹn so in tí wọ́n ń pè ní kìyàrù làáìdì òun ni pé tí a bá dìtẹ́ ti àléwù bí nǹkan tó ṣe kó tí ń bẹ níbi ọjà tààrà yẹn ṣùgbọ́n ààrin so ìyẹn ní option láti dá nǹkan yẹn padà àti kéèyàn gba tí wọ́n pè ní arsh òun ni pé kán fún yẹn ní compensation fún gbèdé nǹkan tí ó ní fọ́tún lè kàn yẹn àbí tán pè ní khiyaru tẹ̀lé khiyaru àtẹ̀lé ọjà lè mọ́ ní fọ́ọ̀tì ṣùgbọ́n ẹni tó tà fún wa ó ṣe ń tán pè ní ó wọ òkùnkùn bẹ́ẹ̀ ó wà kí ni òkùnkùn níbẹ̀ that is ìtọ́jà yẹn ò ní oorun sọ fún wa kó ní ìtọ́jà yẹn ò lè ṣe oorun sọ kó lè ṣe kò ṣe gbọ́dọ̀ yẹn ní fọ́ọ̀tì ṣùgbọ́n ẹni tó tà fún wa ní tí ò lè ṣe ó ló lè ṣe ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ní tánṣe advert ibi tọ́pọ̀lọpọ̀ ó ti ní problem wájú ọlọ́mọba tọ́lọ́mọba tó ṣàánú wa ẹlòmíì wọn ó ní kó báwọn advertise nǹkan èyí tí ọjà yẹn tí ò lè ṣe ló máa ló lè ṣe ìpolówó rẹ̀ yóò wá dé kéèyàn kan ra ọjà yẹn tẹ́ni bá wá ra tán yóò rí pé nǹkan tán ní kíní ilé ṣe kò lè ṣe so irú situation bẹ̀tọ́ wáyé pé àwùjọ tó ti ń lòfin ẹ̀sìn ni ẹni ẹni right àti dá nǹkan yẹn padà wípé ẹni nǹkan yìí ó lè ṣe báyìí báyìí báyìí wọ́n kò lè ṣe nǹkan yẹn so tó bá fẹ́ gbowó ẹ̀ padà yóò gbowó ẹ̀ padà torí pé n tó fi rà torí pé torí pé ló lè ṣe nǹkan yẹn tó ló jẹ́ pé ọ̀rọ̀ kátàkárà kọlọ̀nkó ṣàánà ibi tí ọ̀pọ̀lọpọ̀ ó ti rí náà ènìyàn ẹlòmílẹ̀ mọ̀ kí wọn kó mọ̀ bàwẹ̀ kó mọ̀ ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n bí ọ̀rọ̀ bíznẹ́sì ni ó ti rí ìbínú ọlọ́run ọba subhanahu ẹgbẹ́ ìgbà ṣùgbọ́n ìdí ìwọ̀n wà ní ilé ojú àti ìgbà òní alẹ́gbẹ̀ẹ́ ọdún ìgbà òní tí wọ́n wá tó ní ìlú wà ní ilé ọdún òṣè ìgbàláwé wà fún ìgbà náà wọ̀nyí ní ẹgbẹ́ òkú wà ní àwọn ọmọ wa wọn ní ẹgbẹ́ òkú pa wọn ní wà ní àwọn òkúta rẹ̀ ní alẹ́ ìgbà wọn wọn wà fún ìgbà òní náà ìbéèrè òní wípé èèyàn kan ṣe aláìsí ibi tábẹ̀ fẹ́ tí ń kí òun kọ́ níbi tí ènìyàn kú sí wọ́n ní láti gbé òkú rẹ̀ wá síbi tí wọ́n fẹ́ tí ń kí tó jìnà àwọn èèyàn tí ń retí wọ́n gbé òkú dé wọ́n àti gbókú dé ebi rẹ̀ ti ń pa àwọn ènìyàn adẹ̀túgbọ́ pé kò dáa kí àwọn ẹbí òkú kọmọ ní àwọn dáná fún àwọn èèyàn láti jẹ àti fún fámìlì wọn àwọn ara wọn ṣé àwọn ẹbí òkú lè wá dáná káwọn èèyàn lè jẹ nírú situation báyìí táwọn èèyàn ti ń retí kí wọ́n gbé òkúlé tí ó rẹ̀ kí ń ṣe bẹ̀rẹ̀ ni wọ́n ń gbé tí wọ́n lè dáná fún wọn láti jẹ. Ah, àkọ́kọ́ èyí pé ọ̀rọ̀ yìí ni tí ó ti ń kù ní àwọn èèyàn lè wá nǹkan kan fi múnú dání àábí ah, akára bisikíìtì ní kára sí ọjà bí àbí kí wọ́n ra pẹ̀sí àti bisikíìtì àbí búrẹ́dì fẹ́ṣà wá nǹkan jẹ́ ìgbà tí ó kìí ṣe pé wọ́n jẹun lé wọn tẹ́lẹ̀ so wọ́n á fáìn rí ara wọn ládùúgbò ni wọ́n rá wọn tọ́ntà wọn bí àwọn ìjọba nìkan jẹ ṣùgbọ́n káàtì wàá sọ pé kò sí rárá kò síbi tá ti lè rí nǹkan ràjẹ rárá yìí so irú situation bẹ́ẹ̀ wọ́n lè ṣerú nǹkan bẹ́ẹ̀ torí páwọn tí wọ́n wá wọn kì í ṣe ni tó ń gbé agbègbè yẹn so àwọn ẹbí òkú tí àwọn ń gbé agbègbè yẹn wọ́n lè ṣerú nǹkan báyẹn ní situation yẹn kò ní pọ́ọ̀lù sí abẹ pé wọ́n ń dáná láti káwọn èèyàn fẹ́ jẹ àwọn tán ń jẹ yẹn náà kò ṣe pé n tó wù wọ́n láti máa jẹun bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn rí alternative òun ni wọ́n fi jẹ nǹkan tí wọ́n jẹ yẹn so kò sí nǹkan tí ó burú nínú situation ṣùgbọ́n kó tó dé lẹ́gùn yẹn ètò súnmọ́ ni pé àwùjọ lónìí àwọn èèyàn lè rí nǹkan kan fọwọ́kọ́ tí wọ́n jẹ tún ewu dání ṣùgbọ́n tí ò bá sí so láyé kàlífùlá onífàndínlá òsàrà àwọn ẹbí òkú wọ́n lè dáná fún wọn láti láti jẹ so ìpìlẹ̀ inú ẹ̀sìn kò ní káwọn èèyàn gbóúnjẹ wá fún àwọn ẹbí òkú ìpìlẹ̀ nìyẹn àdáni ọlá àtàlá ní ìtìnà wuli àlìjà afárá tó àmà fa ìnáwó kọjá àwọn fa lòun ẹ̀gbọ́n jẹ wá fáwọn ẹbí jáfa ẹnìkan kan tó dé bá wọn ó ti kó àyè ìdúró ayé bá wọn kò dé kí wọ́n lè sọ fún àwọn abẹ́ dáná àti ìrònú ìrún ọkọ wọn bàbá wọn tó ṣe fún wọn ṣàfẹ́kù rẹ̀ ó sì gbà wọn pẹ̀lú pé jáfa rọ́jọ́ láwọn ẹni wọ́n pa á sójú ogun ni sódẹ̀ láwọn ọmọ kéékèèké tí wọ́n ti dàgbà so bó ṣe pé obi tó ń ká ẹ àbí ọ̀fọ̀ ńlá òun ni tí ó ṣẹlẹ̀ tí wọn so ànímsọ́lá ni wọ́n ní káwọn èèyàn gbé oúnjẹ wá fún wọn káwọn èèyàn gbé oúnjẹ wá fún wọn torí pé èrò dúró ayé pé àwọn oúnjẹ so kò ní sí but nísìnyí ìtàwọn èèyàn ṣe ni pé àwọn ẹbí òkú gangan yóò máa dáná fún àwọn èèyàn kí wọ́n máa jẹ ní abẹ́ wípé wọ́n ń ṣe sàárà ṣùgbọ́n bá ti ṣe gbé kalẹ̀ kọ́ yẹn èsùn sọ pé tó kú bá kú kàmọ̀ dáná fún àwọn èèyàn kan wá náà ṣe wọ́n ṣòkú so kàmọ̀ dáná fún wọn yẹn so ló jẹ́ pé ìkànnà àwọn tàbí náà ó báàdà dáfún nínú ní àhà kálukúra wájọ sílé àwọn tí ọkọ̀ ṣẹ́ kí ó tún wá jẹ́ pé àwọn ni wọ́n máa dáná oúnjẹ fún wa ni ó ní a máa ń kà á fún ìgbára dálẹ̀ kò sí àtọ̀ láàrin ẹni tó ń ṣe àtẹni tí ó ń sọ wípé ee tòun bàjẹ́ o aláàánú lọ ẹkìnrin kankan tí ẹ ń ṣe yìí tó takẹ̀ sí ni àwọn táwọn náà tún bẹ̀rẹ̀ sí ní dáná tó ń fáwọn èèyàn ló ń jẹ́ bí a bó ní gan wọ́n tún ṣe kí ni wọ́n tún máa jó wọ́n máa lùlù so kí yàtọ̀ eléyìí ó ṣàfẹ́kú èèyàn ó sọ di jó eléyìí ó ṣàfẹ́kú èèyàn ó sọ di nǹkan tó ń sọ sọkúsọ lẹ́nu sọ àwọn méjèèjì ipò kan ní àwọn sàhábà ní àwọn máa tún wọn sí so pẹ̀lẹ́ bó ṣe jẹ́ wọn lára àná Thank wá ìyá ìgbọ́n ó ya ìlú ya ní ilé àtúnyà ọlọ́pàá rẹ̀ kò àwọn ọmọ òṣèlú wa lọ́ta tó ń kí ta ó yẹ tó ń ká ẹ̀sìn wà á ti ń ka ẹ̀kọ́ náà kókó ni pé owó tí a fẹ́ ná fún yẹn tí kò bá tẹ̀wọ̀n lọ́kàn wa pẹ́ ni tí a fẹ́ ná fún ó máa gba a fún torí pé kò sí ta fẹ́ gbà ń di pé ká gbà nǹkan lọ́wọ́ yẹn ká wá lọ kákẹ́jẹ́ máa tètè ránṣẹ́ sí wa ṣùgbọ́n ta wọ́n pé ta bá ń náwó yìí fún ó máa gbà kò ní problem pẹ̀lú ẹ̀ so a ṣe jàǹbá fún ṣùgbọ́n ta wọ́n pé ta bá ń náà fún ìdààmú àbá kó tó rí iná àbójẹ́lé mọ́ rí iná àwọn yóò mọ̀ reject ẹ̀ fóun náà yìí a rẹ̀ ti gbé ọjà rẹ̀ àti gbé lọ kò sí ṣùgbọ́n yóò mọ̀ fi ètò ìránṣẹ́ ó dẹ̀ súnmọ́ kí èpè yẹn mú yẹn torí pé yẹn ṣe jàǹbá fún mi sọlọ́bù jẹ́ pé ọ̀rọ̀ anábìsọ̀ láfún yẹn pàtàkì wà ń sọ́dákọ́ wà bàjìyàn búrí kala ọmọ fi bẹ́ ìmà wà ń kábàbà wà kátàmọ́ mú ṣẹ́kọ́ bára kátù bẹ́ ìmà so ó pàtàkì púpọ̀ ọláwà yìí náà àwọn tí náà náà tí bá gbọ́ iye dàtí àwọn tí Na ok àwọn tí wọ́n ń bá wọn bí ọjà ṣé wọ́n ní problem tí àwọn tí wọ́n advertise ọjà bá parọ́ àbí wọ́n ròyìn ọjà yẹn pẹ̀lú nǹkan tí kò lè ṣe no algeria mo fa kàn ó yàtọ̀ tẹ̀lé wọn eléyìí bá gbé ọjà lọ supply mi so kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ẹni tó ta ọjà tiẹ̀ pẹ̀lú rọ́ọ̀ ìtọ́jú ò lè ṣe tó ló lè ṣe òun ni ó ẹ̀bí níwájú ọlọ́run wa subhanahu so àbújá pẹ́ ni tí ọlọ́mbà wọn ti pàṣọjà òun náà mọ̀ wípé nǹkan ni ò lè ṣe tí wọ́n sọ so irú yẹn àlùsọ̀kọ́ náà ní pín nínú rẹ̀ so ọlọ́wà that is a customer bail or dispatch rider. náà táwọn bá mọ̀ ń pẹ́ ẹ̀ kan sọ kan bá mọ̀ ń pẹ́ ẹ̀ táwọn bá dẹ̀ mọ̀ ń pẹ́ ẹ̀ kan láwọn mọ̀ ń parẹ́ ní wọ́n ní káwọn wá dìbò ẹ̀ fún yín so kò jù báyìí lọ́kọ́ láwàá. tí wọ́n lè gba big brother àwọn tó nìyẹn kí náà ń ṣe ẹ ṣàlàyé inú orí mọ́ta ok ok náà náà ẹni tí ó máa ń ṣe nǹkan tó ń jẹ́ nǹkan haram a gbọ́dọ̀ àti ìtìlẹ̀ lórí haram tí ó ń ṣe فتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان اللهم بني يرى lórí dáadáa àti ìfáyọ̀ ọlọ́run ọba ẹ má ra yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìkọjá lọ táwọn ọba ti mọ̀ pé ń tán ṣe yìí tí ó fẹ́ ẹ̀sìn mu ni so tá a bá ń ràn ọ́ lọ́wọ́ kódà kó ṣe pé free of charge ni alẹ́ṣẹ̀ ká máa ti sọ wípé a tún méjì owó látara ìrànlọ́wọ́ tá à ń ṣe fún wọn láwàá náà uh, ẹjọ́ àwa tí a ọmọ wa ẹjá gbé wọn mọ́ra ní ẹwọ́n jẹ́ náà tí wọ́n ṣe ní náà mi méjì tó fẹ́ ṣe transfer owó síra wọn lẹ́ni tí ó fẹ́ pààrọ̀ owó so a ní lára nǹkan tá a máa ń ṣe kí ni tá a máa ń tà òun náà ní owó tá a bá pààrọ̀ owó ata owó fúnra wa náà ní ìyàtọ̀ sí pé a pààrọ̀ owó pẹ̀lú nǹkan ní different tó wà ń pé owó gbọdọ̀ jẹ́ yádàbíyẹ́dì ó gbọdọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá dẹ̀ jẹ́ nǹkan tó ṣe rí tó jẹ́rú owó kan náà ni ó gbọ́dọ̀ jẹ́ ní islam nísìn ó gbọ́dọ̀ jẹ́ iye kan náà kò gbọ́dọ̀ ju ara wọn lọ so nísìn àwọn abẹ́ pààrọ̀ owó èmi fẹ́ transfer sí ẹnìyẹn wà ní bóyá ìbàdàn èmi wà lẹ́kùn mo fẹ́ transfer dọ́là sí lápòjúwe òun máa transfer náírà padà sí mi so kí n bá ti transfer sí tí mo rí sí ti pé transfer yẹn ti lọ ẹgẹ́ tẹ̀ sí pé wọ́n ti já nínú owó tèmi so òun náà ṣe transfer àti tiẹ̀ náà bẹ́ẹ̀ tí wọ́n bá já nínú owó tiẹ̀ náà tí ò bá tẹ̀ sí jẹ́ nǹkan tí èèyàn rí gbà torí pé dìlé ilé wà so èèyàn fúrìṣì ṣùgbọ́n ìlú òkàn gbọ́dọ̀ sọ ipò òun fẹ́ máa ná owó yẹn láì tí ì ṣe kiri láì tí ì gbà ẹgbẹ́ tẹ̀lé so owó yẹn yẹn dẹ́gbọ́n ò tí kò ìtúrọ́pù sákàǹtì ẹnì kejì ó ti ń fi the same owó ó ti fi ṣe transaction pẹ̀lú ẹlòmíì so ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tí ó wà delivered kéèyàn tó lè sọ ẹgbẹ́ kéèyàn òun lò fún fún nǹkan míì mo rò pé àárín rẹ̀ clean ṣùgbọ́n gbà tí wọ́n bá ti sẹ́ǹdì ẹ̀ tí wọ́n dẹ̀ ti fún yìnyín rìn sí ti pé wọ́n ti tán dẹ́bìtì yàn pé a ti já irú àyè ẹni ẹ̀ fírí the other person náà yóò ṣe titi ẹ̀ náà bẹ́ẹ̀ so wọ́n láwàá yìí.

ìtí a ti wá sẹ́ǹdì owó sí ẹni tó fẹ́ pààrọ̀ owó lọ́wọ́ rẹ̀ ẹni ẹni kó sẹ́ǹdì ẹ̀ sí ọ̀dọ̀ ẹlòmíì so ẹlẹ́yìn òun á sẹ́ǹdì iye tí òun fẹ́ pààrọ̀ yẹn òun á sẹ́ǹdì ẹ̀ sí so ẹni tó ń sẹ́ǹdì dọ́là ẹni tó ní kó sẹ́ǹdì ẹ̀ sí so ó ní àtìgbà tó wá tó confam fún ti receive ẹ̀ gba ẹnu ó ti sẹ́ǹdì owó sí ṣé bó ṣe ẹ kó lọ nìyẹn náà tó bá ti sẹ́ǹdì ẹ̀ sí tó sẹ́ndì ẹ̀ sí ẹnìyẹn òun náà lè sẹ́ndì owó tọ̀dọ̀ tí ẹ̀ náà sí gẹ́gẹ́ jẹ́ àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan tẹ́lifẹ́ tó bá ń gbọ́ pé ó dìgbà tó bá tó receive ẹ̀ ìgbà ní ó lè tó two days kí nǹkan ẹ̀ drop pàtàkì tó wà lọ jẹ́ pé nǹkan tó ṣe yí pé ó involve àwọn ìlú òkèèrè sẹlẹ̀mínísì ó lè ní pé amẹ́ríkà ló ti sẹ́ndì owó ní kó ṣe yí pé nǹkan ẹ̀ mọ́ wà mistake so delay ma padà wà mẹ́ delay tẹ́tí ní kí ó mọ́ ṣẹlẹ̀ yẹn padà ṣẹlẹ̀ so bẹ́ni yẹn tó bá ti wà confam ní tí ó sọ ní pé wé send ẹ̀ kó send receipt pé òun ti send ẹ̀ wọ́n dẹ̀ ti debit òun kó send receipt yẹn sóhun so wọ́n á fi yẹn náà ṣe kí ni òun náà fi send ẹ̀ntì ẹ̀ kó send sí so wọ́n á ṣe ṣe nìyẹn wọ́n láwàá Nam ah, ṣe individual ẹni tí èyàn dáwó síyàn lọ́wọ́ àbí ìbéèrè ni pé èyàn kan dá owó sí èyàn kan lọ́wọ́ gẹ́gẹ́ bí a ṣe máa pè so olóhun fẹ́ dá fún oṣù mẹ́ta òun padà nídìí owó ó wá fẹ́ gba owó yẹn padà after oṣù méjì so ẹni tí ó ń dáwó sí lọ́wọ́ wá ní òun ó jáyé kan torí kó tètè fẹ́ gba owó tó ń dá sí òun lọ́wọ́ yẹn ṣe na ẹ̀bẹ̀ ni wípé pé ó ti yé dàti tó ẹ́ pé owó yẹn tí ó bá fi lè ó ti yé náà tó wá fẹ́ gbà ní àsìkò báyìí wọn àní yọwó ṣùgbọ́n tó wá fẹ́ gbà bífọ́ àsìkò tí ẹjọ́ àgé lórí wọ́n ó ṣe kí ni wọ́n yọwó bóyá báńkì ni wọ́n pera wọn bóyá individual kan là ń kó yẹn sí lọ́wọ́ òṣèlú bẹ́ẹ̀ na owó tí a kó fún èèyàn àbá kọjú sí báńkì bá ṣe máa ń pè é àbá ń dájọ sí èèyàn kan lọ́wọ́ nínú Islam ojú tí ẹ̀sìn fi wò ó òun nípa ń ya ẹni yẹn lówó yìí àdá owó sí báńkì lọ́wọ́ àdẹ̀dá owó sí ọwọ́ alájọ à lówó yìí lọ́nà wo òun náà ni pé owó tí aláàánú dá sí ọwọ́ alájọ alájọ ń owó yẹn àwa náà rí kó ń lò tó bá bá ń da sí lọ́wọ́ à ń tọ́jú ẹ̀ sí lọ kò ní yẹn síbi kan tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ sí tí ò bá fi ń ṣe wípé òun ló wà ẹni tó dá owó yẹn sí lọ́wọ́ yóò gbà kámú ni o yóò ní qadarullah wa ma sha'a fa'al àmúwọ́ ọlọ́run bọ́lọ́n ṣe ní owó yẹn padà lọ náà ni àyàfi tó bá lẹ́fídẹ́ǹsì pé ẹni ìyẹn ló wà lẹ́fídẹ́ǹsì ló lọ tọ́jú owó yẹn síbi tí àjálù ti jálù owó ó lè kéèkì ọ̀ọ́fù kóhun ó gbowó padà ọ̀run situation bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tó ń ṣẹlẹ̀ kọ́ yẹn ní tó ń ṣẹlẹ̀ bóyá báńkì ni o ó pè lápẹ́ ni o bàbá alájọ ni o bá a ṣe ń kó yẹn fún wọn làwọn ti ń kó fẹ́ lòdì sọ̀rẹ́bíntì à ń yá alájọ àbí ó pè à ń yá wọn lówó yìí lẹ́fí ń sọ fún wa wípé kò tọ́ nípìnlẹ̀ láti fi owó sí báńkì torí pé báńkì máa yáwọn èèyàn ní èlé ni ṣùgbọ́n torí wípé làlúrí a lè tọ́jú owó sílé káwọn olè àtàkì ẹ̀ so òun ni wọ́n fi lókè àtàbá kó fún wọn táwọn bá láǹfẹ́ fún wa ní interest ká mọ́ gbà àbí tá a bá gbà á ká mọ́ ti ṣàǹfààní fúnra wa ká síbòmí ẹni tí ó kì ṣe ẹni tó yẹ ká gbé responsibility rẹ̀ mo rò pé àárín ẹ̀ so gbẹ́gbẹ́ àbá alájọ náà wà ní kò sí different kò sí different bàbá alájọ òun wà ní fún wa ní èlé kún owó wa ìjú bàbá alájọ máa ṣe ni pé kí ni yóò yọnu owó tí a fún ibi tó ń fẹ́ fi yàtọ̀ fún báǹkì lápá kẹrẹ báǹkì náà máa ń yọnu owó tá a fún tá a bá ń ọpẹ́rẹ́tì current account tá a bá ń ọpẹ́rẹ́tì savings ẹ́ òun ni báǹkì máa ń fún wa a bá ń ọpẹ́rẹ́tì fixed deposit òun ni báǹkì máa ń fún wa so ẹni tí ó yá báńkì lówó àbó yá bàbá alájọ lówó kátàgbé pé bóyá kò yẹ kó yá báńkì lówó àti ní necessity ta sọ ipe tí ó bá rí ibi tí ó kó sí ó kí ó ti wá ṣẹlẹ̀ so kò yẹ kí ó gba èlé lọ́wọ́ báńkì kò yẹ kó gba èlé lọ́wọ́ individual náà bó tẹ̀lé bàbá alájọ òun ṣe kí ni òun ò ní fún tẹ́lẹ̀ bàbá alájọ máa túnmọ̀ expect pé kí òun fóun ni ìbéèrè wa ni pé ṣáà lè fún ẹni tí a yá lówó ká tún fún lówó tó sì kan lórí rẹ̀ ẹni tá a yá lówó mo yá ẹ̀kan ní 10,000 nísìn mo á ní kó fi san 9,500 kò sí tó burú bẹ̀ mi rí èrè lórí tí mo yá mo tún gùn ní 500 nínú tí mo yá ni so kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ bọ̀kátùkù òun ló fún mi ní 500 kún 10,000 tí mo yá rìbá nìyẹn ṣe àárín rẹ̀ ti àhá pàlẹ̀kù so another thing wá ni pé títí fixed deposit because ìbéèrè yẹn fẹ́ jọ ká ní pé ó pè ní àbí kankan àbí báńkì kí ní ẹ̀ ti fẹ́ jọ fixed deposit so ó dẹ̀ súnmọ́ bó ṣe fáwọn ó fún wa ní owó lérí owó tí a ti sọ́dọ̀ wọn yẹn tí a bá tí tó àsìkò tí a jọ àgbìlẹ̀ lórí ṣe bẹ́ẹ̀ ni a máa fi interest so ìbá tó ní agbára gan òun nìyẹn so kọ́lọ̀n wa kó ṣàánà wọ́n láwà Thank you.

náà ti béèrè orí pé tí èèyàn bá dìlé owó tí a ní kí tààfẹ́ san fún ẹni ta ní kó transfer dọ́là sí ọ̀dọ̀ èèyàn kan tí wọ́n bá dìlé rẹ̀ nítorí pé èèyàn wo wípé ẹni ẹni o lè ṣe kí ni ó lè dọ́kítọ̀ rìpíìtì tí ó ṣẹlẹ̀ kó sọ pé ó ṣẹlẹ̀ owó tí ó transfer kó lóun transfer rẹ̀ ni so tí a bá ti wá transfer owó sí yóò jọ owó yàn mọ́lẹ̀ wàrà kò sẹ́ndì owó sí ẹni tí wọ́n ní kó sẹ́ndì owó sí tí wọ́n bá di ilé rẹ̀ ọ̀ǹtì gbàtẹ́ni tí a ní kó sẹ́ndì owó sí wá kọ̀ǹfàmù wípé ó sẹ́ndì owó sí òun kọ́ náà burú situation bẹ́ẹ̀ nǹkan tó ṣe pé ẹ kéèyàn ṣe òun ni kó ṣe wípé bóyá ẹni yẹn kí èèyàn ra nǹkan yẹn lọ́wọ́ rẹ̀ direct àgbà ó ti yé mi ó ti yé mi èèyàn lè ṣe kíni àkọ́kọ́ ni pé ìdájọ́ títí yẹn òun ni pé haramu náà ṣì ní rìbá ni but kí ni way out plan try láti jọ wò ní sí so n sọ pé kẹ́yìn yẹn gba cash kó gba cash lọ́wọ́ ẹni tọ̀hún kó gbogbo fúnra ẹ wá lọ transfer owó yẹn sí Chinese to fẹ́ transfer a máa sọ pé nǹkan yà wálẹ̀ a máa lose some amount àbí ìtàn sáfúnmẹ́ nìyẹn náà àwọn ń tẹ́tí ẹ̀ ṣàǹtí tẹ́tí tí

náà nǹkan tí wọ́n ṣe lálàyé náà nìyẹn ṣe ẹ̀mí tí mo sọ ẹni tí mo sọ mo ti understand àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ ṣe rí irú situation bẹ́ẹ̀ láti lè mẹ́ẹ̀kì ẹ̀ ní tó máa bá ṣẹlẹ̀ àrùn òun ni wípé kí a try láti get currency tí a fẹ́ lò káwà dandan ní káàṣì currency yẹn ṣe currency yẹn lẹ máa wá lọ sẹ́ndì tí àwọn tẹ́fẹ́ sẹ́ndì ẹ̀ ṣùgbọ́n tí èèyàn máa fẹ́ sọ ni pé èèyàn máa lùdì àwọn owó kan nítorí bóyá tí ẹ bá ṣe tó jẹ́ inflow lápèjú ìsìnkú ẹgbẹ́ transfer tó bá jẹ́ inflow ó máa ṣe kí ni ó máa pé dáadáa ju pé kíyàn lẹ fẹ́ ṣe ní cash lọ tẹ́wàá fi ń cash ẹ lè lose so gbogbo àwọn nǹkan ẹ̀ làwọn èèyàn máa fẹ́ try láti avoid káwọn má bàa lose pẹ̀lú kan méjì ni kí n lo owó àti kí n kó sí rìbá máa mú kan nu méjèèjì sọ̀tún láì fẹ́ kí n kó sí rìbá ni bọ́pọ̀lọpọ̀ òṣèlú mind láti kó sí ìgbà so ó túmọ̀ sí pé ìjẹ́ ní àmbẹ̀ fún wọn wọ́n bá kọ́ pé kí ní kó sínú ayọ̀ ọlọ́wọ́ba tí ó sọ pé الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المد ذلك بأنهم قالوا إنما البيع مثل ربا أما تنجي ربا قالوا أني بيجي بيوي لا نقول له ولكتبه بجنب القيامة torí pé kí ni wọ́n ń sọ pé business làwọn ń ṣe business làwọn ń ṣe so eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wọ́n ń try láti justify ìbá tí wọ́n jẹ so kéèyàn lose the sort of tó fi rere hundred thousand kó lè lè fifty thousand èrè nílé náà ó ṣàrèrè ó dáa ju pé kó wọ́n rí kankan lọ ó dẹ̀ dáa ju pé kí ó kó sínú ìyọ̀ ọlọ́run so ẹni bẹ́ẹ̀ rajà yóò try láti gba cash kó gba cash láti lè fi láti lè fi sanwó ṣòwò láwàá subhanahu naam last question ó ní islam ìlú pos aláṣọ bí ẹsẹ̀ ń tẹ́ ta náà mojú wo ní islam fi wo pos eléyìí a ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀yìn ọ̀rọ̀ pos ìpìlẹ̀ òun ni pé kiri wọ́n gbé kalẹ̀ fún àwọn tí wọ́n ń tajà ní láti èèyàn kan fẹ́ sanwó pẹ̀lú káàdì rẹ̀ ètò wà fún ẹ̀fọ́ nígbà táwọn èèyàn padà rí pé nǹkan tí àwọn lè mọ méèkì owó látara ẹ̀ ni ó ní di cash ó ní di fifty thousand naira cash so èmi tí mo ọ̀pẹ́ẹ̀tì pos bí èmi tí mo fi ń tajà èmi náà lè mọ fi méèkì owó ok mo ní cash lọ́wọ́ màá fún ní fifty thousand naira cash but màá gba bóyá five naira ni àbí two naira ni màá gbà fún fifty thousand tí màá yọ nínú káàdì tí o fún mi ó túnbọ̀ tí wọ́n máa gba fifty thousand two hundred naira bí fifty thousand five hundred naira náà eléyìí ojú méjì làwọn àbáàbí wò àwọn kan wò ó ní wíwò wípé ẹni tó fún wa káàdì tó ní káàdì ìbọnú bí ó pos machine ta mú dání ó bẹ̀ wá ń ṣẹ́bi ipé ká lọ bá ń wùdúrọ̀ owó so àwa sọ pé kí ni a máa bẹ wùdúrọ̀ owó yẹn o ṣùgbọ́n a máa gba service charge àgbowó pé àwa la bẹ rẹ̀ so àwọn àbá mi wo lójú yẹn àwọn mi wo ní ojú wípé rárá ààrẹ sọ kó bẹ̀ iṣẹ́ pé kó lọ bá ń wùdúrọ̀ ṣe bóun ló kó owó kalẹ̀ owó ọwọ́ rẹ̀ náà ni ó kó fún ẹni yẹn ó dẹ̀ withdraw iye báyìí nínú àkáǹtì rẹ̀ láti lè fi ṣe kíní láti lè fi replace iye tí òun kó fún so wọ́n ní ìkẹyẹ ó jọ mọ́ pé wọ́n jọ ń pààrọ̀ owó ni irú owó kan náà dẹ̀ ni wọ́n jọ ń pààrọ̀ àwọn ẹ̀dẹ̀ jọ ń pààrọ̀ owó kan náà kò yẹ kí ó jura wọn lọ tẹniwá ní ẹ machine tí òun lò ń kọ́ wọ́n ní kò yọ owó maṣíìnì ń bẹ́ so tó bá yọ owó maṣíìnì ń bẹ́ ẹ̀mí ó ṣàfihàn kankan sẹ́mi yìí so ibi tí rìbá yẹn ti wọlé ni èmi ló fi kankan sí ẹ̀yìn yẹn tó ẹ pé torí maṣíìnì tí ó lò ní yọ owó maṣíìnì ń bẹ́ so jẹ́ kó wà láwọn aláfi èyí tó tẹ̀wọ̀n kò kí ni pos ni ó sún mọ́ ìtànpé ní asọ́ọ̀tù òun ni apárò owó pẹ̀lú owó mo ti ní owó tí mo fẹ́ kó fẹ́ nìyẹn ọ̀rọ̀ yìí pé ó bẹ̀ mí kí lọ bá àwọn ojú ẹ̀ wá kò ṣẹlẹ̀ ká má tara wa owó ń bẹ kalẹ̀ tí mo ti kó kalẹ̀ kí n kàn kó yẹn fún kí n lè mú ekúbélẹ́ǹtì ẹnu káàdì tó fún mi kí n da sínú àkáǹtì mi so ó súnmọ́ pé àjọ pàrọ̀ owó yìí ju pé agency ṣùgbọ́n tá a bá wo ní ojú agency so àásọ wípé service charge yẹn ni ó lọ ó gbowó iṣẹ́ ní ti mọ̀rọ̀ ọmọ kan nínú ní lọ́bá ń kara wa so ọmọ ẹ ní òun á lọ ṣùgbọ́n òun á gbowó iṣẹ́ ó ti ọ̀dà gbà tí wọ́n dẹ́ nẹ̀rọ owó iṣẹ́ ni ṣé haramu ni kò ń ṣe haramu ó lè gba sábẹ́sẹ̀ ṣáàjì eh, mo bẹ̀ ń ṣẹ́ ni kó lọ́ọ́ bá ń ṣe kí wọ́n dẹ̀ kó wọ́n fẹ́ ṣiṣẹ́ ẹ lọ́fẹ̀ẹ́ òun fẹ́ gba owó iṣẹ́ ṣùgbọ́n tá bá ní ká wo nǹkan yẹn dáadáa kí ní ẹjọ́ mọ́ pé wọ́n ń pààrọ̀ owó pé ó bẹ̀ ń ṣẹ́ pé lọ́ọ́ bá ń dúró owó wa.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 الله